وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عليكم ورحمة الله أرسلني عليكم wọn náà ní ọba tí ó dáwà sí títí di ọjọ́ ọdún ní ọba tí ó ṣe oṣù ọ̀dọ́rọ̀ oṣù ìdùnnú oṣù ayọ̀ oṣù orin ní àwọn oṣù fún àwọn ọ̀gbìn ní ọdún tó ń bá náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ Bákan náà ni a ti wá yọ àlékún ìlú rẹ̀ fún àkọsáàbà. Àwọn ọ̀dẹ̀ náà wà ní ọ̀nà ọ̀tà ara. Ó jọ ó sì mọ̀ wá dúró níní lójú ẹ̀nà ọ̀tẹ̀ tí ó rí ní ìṣẹ̀lú náà. Orí ìlànà ìjọba tó kẹ́yìn ni mo ṣe sàrà. Ètò ìṣúná ti pé tó lọ ṣe ọ̀pẹ̀ sáyé nígbà náà. حتى أن يرجع رمضان عند الله سبحانه وتعالى قدرة وشي من عبده تلكم عليه تناشدين وشيطان وشيئا ولكن يوم الله وما يوثق وعده olùkùnjẹ́lẹ́ ìlú pàwọ́ láti ṣe bá ṣe ilé ìlànà àṣíwọ́sí kó mọ̀ jẹ́ kí a parí ìrìnàjò wa tòbí tó wá tó fún ọgbà iná tó wá nílò ìgbéra ìgbéyàwó. ẹ̀kọ́ ti ìtàlàwọ́ àdéhùn àwọn ọmọ ya lọ́kùnrin ní ìlú adẹ́kàrùn-ún aléjúwé ní ìpé tó rẹ̀ mọ̀tá ìṣe tó wà yìí àwọn kọ́kọ́ àti ẹ̀ká mọ̀ láwọn mọ̀tẹ̀lẹ̀ tí kìí ṣe ọ̀rẹ́ ilé àwọ́rọ̀ àwàdà tí kìí ṣe ọ̀rẹ́ ẹ̀fẹ̀ àbí ọ̀rẹ́ ilé mọ̀ oríṣi àwọn ìrẹ́ta látẹ́gbàrẹ̀ ọ̀dọ́ bí ọ̀dọ́ ìṣe ń gbọ́ yìí àkọ́kọ́ ẹni tó lẹ́gbàá lórí pé báwo lọ́lọ́ àtàlẹ́ ìṣe ní kájá rẹ̀ bọ́ọ̀lù lórí ìṣèlú kọ́ wa tó sàtà abẹ́gbà pẹ̀lú ìlànà òfin tó ṣe wà nínú bí òfin ẹ̀sìn wa àkọ́kọ́ nìyẹn ìpòyẹ́lẹ̀ kejì ó náà lọ sílẹ̀ pẹ̀lú ọ̀dọ́n pẹ̀lú pé kí àwọn bàbá sọ tí wọ́n ti mú dé báwọn ti fẹ́ ṣe rèé àwọn afẹ́kújọ́ sí ni afẹ́kújọ́ jẹ́ rẹ̀ ni ìjọba rẹ̀ ti mú kalẹ̀ ọjọ́ náà rẹ̀ àwọn tó yẹ ẹ̀láàmì ẹ̀tọ̀ kan lórí ẹ̀nà pẹ́pẹ́ àtàràmọ́dọ́ ìfọ́lẹ́lẹ̀ kẹta ìdíkítà pẹ̀lú ẹ̀kan ṣọ́lá ti ṣe àdúgbò títẹ̀ òrìkòtí ẹ̀láàmì ọ̀pọ̀n oṣù ọ̀pọ̀n ọ̀pọ̀n mílẹ̀ ìdókùn ọ̀bẹ́ máa ń jẹ́ pé ṣọ́lá ti ṣe àdúgbò títẹ̀ àtẹ̀yẹ́tẹ̀ ìfọ́jú kalẹ̀ tẹ́ ẹ̀fọ́jú ètì kalẹ̀ àtẹ̀yẹ́tẹ̀ láti sáàrẹ̀dá ti bẹ̀rẹ̀ ìtọ́lé kẹta ìyẹn kò dá pàápàá kíjọ bá rí ní kàtìgórí kejì àti kẹta ẹ̀ òpò ní fúnyà ìgbọ́nà kó má tẹ̀lé àti lóko kíjọ pọ̀ ní kàtìgórí kejì àti kẹta oríire fún òṣèlú láti bá náà rẹ̀ ní kàtìgórí alákọ̀ọ́kọ́ yìí àwọn tí wọ́n ṣe náà nígbà rẹ̀ pẹ̀lú pé báwọn lọ́wọ́ ṣe ní báwo ni àjọ́ ìṣẹ́ kágbàrá sọ̀rọ̀ wọ́n àwọn àìwọ̀n tó náà àkùkọ́rẹ́ ilé ìgbàgbọ́n wọ́n ní tí ó ń túmọ̀ pé àwọn tọ́lọ̀ wọn bá pèsè ẹ̀wọ́n dáàrin Ìfàwọ́n àwọn ẹgbà ìyàjọ́ tẹ̀lé ní àmì àwọn tó bọ́lọ̀ pẹ̀lú ìlú. Ìmá ìkẹ̀rẹ̀ rí, ní tó ti الإيمان بالكتب يجب أن يتعليه كتاب بنوع الإيمان بالملائكة يجب أن يتعليه الله الإيمان باليوم الآخر يجب أن يتعليه الإيمان بالقدر يجب أن يتعليه بقبسيما للتوحيد إن أبعاد إلى صلى الكتاب وكتاب القرآن ثم وأننا كتب الله نكافة وكتب التنوية ثم ذلك إنما عدو إنما عدو báwo ló máa ṣe ní kágbà oníkàgbà fọ́mọ̀ ṣe ìdájí fún mi ṣàrọ̀ fọ́mọ̀ ṣe ìdájí fún mi ṣàrọ̀ ẹni tí a ti fi kàbí àti ọmọrùn tàbí wà ìtò wá ní wọn rẹ̀ ẹni ọlọ́run bá ní owó ní oṣù ó gbọ́ tó wọ́n ní oṣù tó ṣù yẹn bá láyé gẹ̀gà ọlọ́run bá ní pẹ̀lú àwọn tí wọ́n falẹ̀ rẹ̀ wọ́n kalẹ̀ fún ara wọn pẹ̀lú ní gbogbo kalẹ̀ yìí à ń bọ̀ tàbí kàbí àti ọmọrùn bákan ní tó bá ní gbàgbọ́ nípa òbíṣẹ́ káàmọ̀ pé káàmì bá mi sọ wọ̀là lẹ́kẹ́ kò tún sọ̀rọ̀ mí mọ́ kò tún tí òbí mí mọ́ kò tún ìpàlẹ̀ náà mí mọ́ nínú tó fẹ́ sọ pé òun fẹ́ mú wá ẹlẹ́ tó máa wá kọjá bí ìsìn tí àwọn ìbí sọ yẹn ìwọlé ṣe ní pé tó bá ti ṣe lè ó túmọ̀ sí pé ó nígbàgbọ́ ẹ̀kọ́ òṣìṣẹ́ yìí ọkùnrin ò bá lẹ́sìn ó jọ́ọ̀sẹ̀ jọ́ọ̀sẹ̀ òògùn ẹ̀ ọkàn pé ẹ̀ ti tẹ̀lé àmì bákan nínú dáàbọ̀dọ̀ ojú eré náà rẹ̀ wọ́n náà ní pé ìbẹ̀rẹ̀ oṣù ramadan ìró kẹtù ìyìnlẹ́ẹ̀ṣù àwọn ìtìmáàrí ṣàbánu sọ̀rọ̀ pé ayáwó náà ní tó wá pẹ̀lẹ́ rí ní ọ̀hún gbogbo bá ti wá wá pẹ̀lẹ́ rí èèwọ̀ ní káyìn kan náà padà ọ pàápàá ti lọ ẹ̀rí tó a máa rí àwọn àṣẹ ní máa wá ámúrò lèlè láti àwọn àṣẹ ní máa wá ámúrò ní ọ̀tọ́ ṣùgbáṣẹ́ ní máa wá dandan kó ṣe lè yẹ́pọ̀ ní àkùrán nínú àṣẹ kó dandan kó ṣe táwọn ọgbọ́n máa tọ́lá tó lè ṣe pé àìláwòrán ìdá ìtìláàkùn yẹ̀kùtẹ́lẹ̀ òjò wọ́n tọ́lú ìyá tọ́lọ̀ ń bá pàṣẹ bó ti jẹ́ pàṣẹ ní tí kí ìyẹn tó ọ̀sẹ̀ tó gbọ́dọ̀ ṣe fẹ́ lọ́nà yìí bákan náà gbọ́dọ̀ ṣe pàṣẹ pàṣẹ láti parẹ́ àti tó wá níbi gbígbà rẹ̀ ọ̀rọ̀ lọ́ọ̀mù bẹ́ẹ̀ ká ṣàlàyé fáwọn tí wọ́n pẹ̀tọ̀ bọ́lá kéwù bẹ́ẹ̀ ká ṣàlàyé fáwọn tọ́lọ̀ bá fi àwọn ètò kan nínú ìgbàwé ṣe àdánwò fún صحابة الصلاة رضي الله عنه وصلى الله عليه وسلم عبد الله وعمر قلنا الذي قلت سمعت رسول الله صلى الله عليه وسلم والمبتع من سؤالين والنبعين آخرنا في النبع من وحديث قلنا عدد في كنت عدد في سمعت أو حدثني أو حدثنا قلنا ونقول حديث كانت حديث جواجي tẹ̀bá ti gbọ́ rẹ̀ òun ti lágbára ọ̀pọ̀ nípa òun ìtumọ̀ rẹ̀ pẹ́ ní ẹwà ní gbogbo rẹ̀ ó fi sí ara rẹ̀ gbọ́ ọ̀bẹ́ọ̀bẹ́ wọ́n rí mo fi sí ara rẹ̀ gbọ́ lẹ́nà lẹ́bẹ̀ sọ̀rọ̀ wọ́n rẹ̀ sọ̀rọ̀ sáwọn ẹni tẹ̀lé mọ́ ìtọ́rọ̀ tó wọ lọ wọ́ mo gbọ́ sáwọn ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé wọ́n ti gbọ́ kó súnmọ́ kẹ́mọ̀ súnmọ́ àìjà lọ́rọ̀ tẹ̀bá ti amúrù ní aṣẹ́ ní sídọ́tún amúrù ní aṣẹ́ ní alájẹ́lẹ̀ ẹgbà rẹ̀ pẹ̀lú pé lóògùn yẹ́ ti yìí pẹ̀lú pé ẹlẹ́kọ́tù rẹ̀ lé alájẹ́wà pàṣẹ ọwọ́dá àwọn ilé tí ó tẹ̀lé nígbà tó ti ẹ̀pàdé kájárò tọ̀ sí tí wọ́n bò ó pàṣẹ tó pọ̀ tí wọ́n tẹ̀lé torí ẹ̀sẹ̀ kò sí jẹ́ kó jọ wá lójú púpọ̀ tó bá pàṣẹ tààrẹ náà tí wọ́n pọ̀ tó wọ́n bá tẹ̀lé tẹ̀lẹ́pẹ́tà rẹ̀ jẹ́ lókè gbogbo ayé sáré bọ́ọ̀lì olóbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kọ̀ pé kílẹ̀tà ara bí o ṣe tẹ̀lá tẹ̀ kílẹ̀tà bí ṣe tẹ̀lẹ̀ wọn ń tọ́ ṣe pẹ́ wọn bá rẹ̀ pọ̀ náà èyí tó kàn fún alápẹ́ má ṣe wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lẹ̀ ṣe láti ọdún gbó àbáàdì náà lè lè yára wà náà yẹ pé a má ṣe náà ìwọlé ìgbà òṣèlú ó dẹ̀ a má tó torí pẹ́sàlẹ̀ náà ti jẹ́ ẹkùn bá lé lórí kòkan ní lórí pẹ̀ẹ̀sì àtọ́wò lélé ilé ìjúlágbára ló ti jẹ́ kó tí wà fún ọ̀pẹ́ pẹ̀lẹ̀ bọ́ọ̀rọ̀ àyẹ̀yẹ̀ tí bọ̀rẹ̀ bọ́ọ̀rọ̀ àyíjá àníyàn tí ó tẹ̀lé ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́n bẹ̀ẹ̀ tí ń sáábà àti lóṣù ọdún àmọ́dé jẹ́ sọ̀rọ̀ ẹ tó máa dà fún ọ lójú ó fi ẹ̀ dáadáa olùwà ọ̀ nírú lórí yẹ́tìlì tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ẹ ẹ̀bá fẹ́ parí àrẹ́sàtọ̀fẹ́ ṣojú ẹni tó tún lé kẹtùtù ṣojú aláàrẹ̀wà ní wọ́n ṣe ṣe ń gbà ní sọ̀rọ̀ sí pé píṣọ àbáàrùn bá pé 29 tí òru ẹjọ́ òru táàkì àdúgbójọ́ òru fọ́tọ̀ pọ̀mọ́dọ̀ ẹni má láǹfààrà àti ó ṣe kó lé káàkiri máa rí èrèkè kẹta àwọn arí kan ọ̀rọ̀ ẹ̀ ti parí látòjú ayé àjọ ìtọ̀tọ̀ ní ó mọ́ 1000 ọlọ́run tó tó fún ọdún lọ́mọ̀ pa lè máa sọ pé tàbá ilé ìyẹ́ tó wá ń ta ẹ̀tù wá lẹ̀ Àyànwó máa rẹ̀ fún ìgbàrẹ̀ pé kíkò rúrú òjò ẹ̀ṣíjò tó bá kó tó tó bá ṣí bẹ́ẹ̀ ní èèwọ̀ ìgbóhùn ààrẹ wọ́n yóò rẹ́bí ààrẹ ìgbó ìgbára pé ẹ̀sí tó yẹun àbí kòkòrò ojú lọ́mọ yẹn àbí ìtàn ní ní ọmọ ó ṣe àkọ́kọ́ ẹ̀ ẹni ọ̀dà tí yóò lè kọ́kọ́ ẹ̀ ìtọ́sí tó ní kan ìwọ́n yà méjèèjì náà lè dàrú wa sọ̀rọ̀ máa ń tẹ̀kọ̀ mọ́ bá gbò bẹ́ẹ̀ bí láǹfààní àti ẹ̀yìn pọ̀lẹ̀ pọ́blẹ̀mù yẹn wọ́n àti ìtẹ̀yìn pọ́blẹ̀mù ẹ̀ dáhùn ẹ̀ ẹ̀yẹ pàpẹ́ ẹ̀rí náà ni kẹsílẹ̀ tó lórí ìdí àdánsọ́ rẹ̀ pé a ti wá o àwọn ìrọ̀lẹ́ ti wá o ọ̀pọ̀túnlẹ́pẹ̀ ààrẹ o àwọn tọ́lá mú ṣe tó fi ẹ́ kárí o tó agbẹ̀rẹ̀ pé ká wá ọ̀pọ̀lọpọ̀ òfin ọ̀wá ajá pé obìnrin kí sàbá lè tó pọ̀ nìyàn òṣèlú bá ń tẹ́ bá ti rí ó sì yẹ sọ́wọ́ àgbà ẹ̀ka ṣàbánìkó pín ọgbọ̀n ẹ̀ka ṣàbánìkó pín ọgbọ̀n tí a bá pàtàkì àlẹ́yìn tó náà tí a lè pàtàkì ọba tó náà ẹ̀yìn ní ṣe ìjọba ẹ̀láìláì ìkẹ́kọ̀ọ́ oníṣẹ́lẹ̀ tí ìráyé tí wọ́n ṣe jẹ tó kílẹ̀ àdéhùn tí ó kò tí gbogbo olùgbọ̀n náà bẹ̀ kò wà ní kí ọ̀rọ̀ ó yànjú náà tí a bá pàtàkì ọ̀sán ẹgbẹ̀rẹ̀ pàtàkì lẹ́yìn ìgbèrè pàtàkì ọmọlára tí a bá pàtàkì ọmọlára yìí apa mọ̀ ẹgbẹ́ ọ̀tọ́ ti mà níwọ̀n kan máa jẹ́ pé bàbá alápọ̀ ẹ̀kẹta nínú wa ẹ̀yà pàtó tí wọ́n sọ yẹn lọ́gbọ̀n ọ̀lẹ́kùnrin yìí wọn láyé bákan àti ọba mú ẹtù sí ẹ̀ta àwọn ìmọ̀bùkọ́ ní ọmọ tó ṣe àdéjìdáka ìmọ̀bùkọ́ ní yang ìmọ̀bùkọ́ ní gbáwá àdéjìdáka àdúgbẹ́ àwọn àbá ìpàdé tí ìfẹ́ ẹ̀kù ẹni tàbí tó dára bí àyà àwọn àbá rẹ̀ ká àti láàrùkọ̀ láì bó ìlẹ́gbó òun náà ti lẹ́nu tó jẹ́ ìwé ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní lẹ́yìn ilé ẹ̀kọ́ tó lójú kan wọ́n ní sílẹ̀ ìkọlù tó ọ̀rọ̀ ثلاث مواجهات بالتالي يعني ثلاث مواجهات بالتالي ثلاث مواجهات بالتالي وده السنة كان عبارة قماشة عيار وتمام kàtíkórì ẹ̀ẹ́kẹ́ káàrí ìbéèrè ìbẹ̀rẹ̀ káàkiri lọ́rùn ìpé káàlẹ̀ sàkú sílẹ̀ káàmà jẹ́ kó dàrú wọn lójú òru káàmà jẹ́ kẹ́lì wá jọ sí ìtọ́lé ìbàlẹ̀wọ́ fún ọmọdé ọ̀pọ̀ tẹ́ẹ̀sì nínú tó yé mà oníkà òkèèrè láti kó fẹ́ẹ̀ fẹ́ lọ́dún máa ti kọ́kọ́ bọ́ àwọn ọmọdé wọn náà jẹ́ pé wọ́n ti máa lóyún ọdún bá rẹ̀ wọn jẹ́ àtẹ́lẹ̀ rẹ̀ àwọn àwọn àwọn adé ọjọ́ àìlọ́sù ìbẹ̀rẹ̀ lórí ọ̀sẹ̀ bá lóró jù ẹni wọ́n ní ilé ìkàlẹ̀ báyìí àwọn àtàwọn ọdún àwọn àwọn ti nílé ìtàn fẹ́ jẹ́ ẹjẹ́ fún máa fẹ́ yẹn fún wọn lọ torí tó tó nọ́mà ní tó nọ́mà gbọmọ yẹn ìtìsí yẹn lọ lórí olóko wọn fẹ́ kápò ó wá fẹ́ tí àwọn ìbèrè lọ́rùn tó fún wa ronú tó bóyá káwọn kúkú mọ́jọ́ kíkèkèrè máa lẹ́nu ọ̀rọ̀ lọ́dún tó kí wọ́n máa bóòrùn kan kíkèkèrè máa lẹ́nu ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹjẹ́ mú ọ̀rọ̀ ìjọ olùgbọ̀n yìí náà bí wọ́n tó bá tún gbélé ìrọ̀lẹ́ àwọn ẹ̀kú bóyá wọn ló pamọ́ láti láti kí tó ọba àwọn aránṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ọ̀gá lóṣù tọ̀tọ̀ àwọn méjì àwọn tó wá lọ́dún náà ìgbà tá a lè dé wọn wọlé wọn mú irú mu wọn dàbí ọwọ́ kó ìrùgbọ̀n wọn lọ́kùnrin báwọn ní ṣe mọ báyìí àlọ́jọ́ tó wọn rò mọ́ tọ̀tọ̀ òdùmá àlóbìnrin láti ilé mọ̀ ìlú ọ̀pọ̀ àwọn wa ń sọ̀rọ̀ fún kí ló ṣe ìṣẹ̀lẹ̀ ní ìbáyìí kí ló ṣe ìṣẹ̀lẹ̀ fún ìwòsàn alábà àwọn tó ṣe káwọn kò ìrọ́gbọ́n náà àwọn ọ̀rọ̀ lórí dáa ah wọ́n ni ọba yìí ló parí àti kẹ́kọ̀ọ́ alábà tó gbé ọba tẹ̀yìn ọba ti tẹ̀yìn ọlọ́run ti tẹ̀yìn tó dáa tó tẹ̀ tẹ̀yìn náà ó fà ilé ìlú ká gé mọ́lẹ̀ ó ní ká fún ilé ìsáàbù ní ló pa ẹnu gbọ̀n ìmáàmù ní ló pa ẹnu gbọ̀n òjìlù ní ló pa ẹnu gbọ̀n kẹ́yìn àfi fà aláàbí tó wá ní ọlọ́run tó ló pa ọ̀lẹ́sẹ̀ tó ká ilẹ̀ tọ̀tọ̀tọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ ẹ̀ka kò bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ ṣé ìdáhùn rẹ̀ lè ṣe ìyẹn wa ṣé ìdáhùn rẹ̀ ṣé ìṣe kó níwájú ọlọ́run kò lè fẹ́ sọ fọ́lọ́run tẹ̀rẹ̀ ìgbẹ̀sẹ̀ ìrìnàlẹ́bìnà rẹ̀ lẹ́tò sáà kìí àmàta àdẹ́jẹ́ lè tẹ́ lẹ́tò sẹ́yìn tó tọ̀rọ̀ kan tẹ́ tako tẹ́lẹ̀ tako lórí àtakò yẹn tó pàṣẹ kan tẹ́ lọ́dà tẹ́lẹ̀ kìí ṣe ní tẹ́lẹ̀ ẹ̀fẹ́kà lórí tẹ́lẹ̀ tẹ́ sí eléyà kó jẹ́ mẹ́sẹ̀ fún gbẹ̀rẹ̀ wọ̀nyá mi tẹ́sẹ̀ sí yé tó lè jẹ́ mẹ́sẹ̀ fún gbogbo àwọn táwọn lórí tẹ́sẹ̀ wọ́n mọ̀ ẹgbẹ́ ìsáǹtẹ̀ lẹ́sìn ìsìláàmù ni mo sọ kìí ṣe wọ́n ń ṣe ìwọ́n ṣe tó báyìí ìtàlọ́ ṣe títọ́ lọ bí ó gbà lọ wọn bẹ́ẹ̀ gẹ́rẹ́ ní ìsìláàmù ṣe yóò bákan náà akíra bá gbogbo rí ẹni ó sì làwọn aláàbò tó kọ́ ṣe oṣù kan tó pamọ́ gbogbo ẹni tó palẹ̀ mọ́ kalẹ̀ sí bẹ́ẹ̀ tó ti kalẹ̀ jẹ̀ ní gbogbo wọn náà ni wọ́n palẹ̀ mọ́ kalẹ̀ báyìí ìrọ̀lọ́run bọ̀ ìrọ̀lọ́run bọ̀ gbogbo ẹlẹ́sẹ̀ rédíò ni wọ́n palẹ̀ mọ́ kalẹ̀ sí gbogbo àwọn àlọ́jà gbogbo oníṣòwò gbogbo sàgbọ́ta tí èyí ò ti gbogbo àyíká ní àwọn òṣèlú tàbíwá lórí pé láti ẹ̀sìn wa tẹ́kẹ̀tì ní lọ́rùn kó bá lè máa wà gẹ́gẹ́ jẹ́ ìṣòro ní gbogbo àwọn àlọ́jà ọlọ́run àwọn tó ti ṣíwájú lọ àwọn kẹfẹ́ tí wọ́n tó lù gbà wọ́n fojú èèyàn rẹ̀ wọ́n orí kòkòkò náà lọ́gbọ́n tí ó wọ́n ti sí tí wọ́n gbà sọ́rọ̀ lọ́rùn

kò ní gẹ́gẹ́gẹ́ tó dá ó lè tẹ́ ọlọ́run àti ọlọ́run wọ́n láti tẹ́rì lọ àǹkà ìyẹ̀wúdú wọ́n láti nàtọ́rọ́ àti àti tẹ́rì àyẹ̀lẹ́ta rẹ̀ tó bá tẹ́ sáwọn ìyẹ̀jẹ́ ti tó ọmọ ẹgbẹ́ àwọn ọlọ́run láwùjọ táwọn dáadé ṣẹlẹ̀ wọ́n lè yé yé wọ́n lè pàṣẹ ọ̀rọ̀ láìláì àdéhùn ọlọ́run ọlọ́run jù àti àwọn ìtẹ́rì nínú wọ̀lẹ̀ tó fi láìláì àti kẹ́ ẹ̀ta ẹ̀sìn ní pọ̀ tuntun wọn kẹ́lẹ̀ ìgbà wọn ṣe. ẹ̀rẹ̀ fáwọn tí àwọn ará bí ẹgbẹ́ ìlú lè náà àwọn tí wọ́n fáwọn pẹ́ẹ̀tù láti ẹ̀ wọ́n rí tọ́jú ọmọ ọ̀ṣẹ́ tí wọ́n ti gbogbo ẹ̀ àwọn tí wọ́n rí àwọn ọ̀rẹ́ wọn àwọn àyó wọn. ṣùgbọ́n ọgbà tó bá ti dúró lórí pé láti dé ẹ̀kọ́ lórí ẹ̀dẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ ní eré ìtọ́lọ̀ ní ìṣe tí tó tán ẹ̀rẹ̀ ìfẹ́ náà ṣe ẹ̀kọ́ ọmú kó pápọ̀ gbogbo mẹ́yàn bẹ́ẹ̀ wọ́n ti láìpẹ́ ọlọ́dá ìgbẹ́jáde ilé ìsàkílẹ̀ kéèkéé káàkiri gbogbo káàkiri gbogbo láàrín bàbá rẹ̀ ọlọ́pọ̀ jẹ́ ìtọ̀mọ̀ àti bàbá kó máa láàlá ní kòrògbó ṣe wọn láyé àtijọ́ tán àti bá láwọn oko kòrògbó òun náà máa ti fi àlà wọ́n àti wọ́n àbúrò bàbá bàbá àtọmọ ọmọ ní ilé tẹjọ ń gbé ìwọ́n láwọn ọjọ́ tí ọmọ iná lọ́jọ́ tí ẹ̀ tẹ̀lẹ́jọ́ kùnrin ìyá ìwọ́n láwọn ọjọ́ tí ọmọ náà ní tiẹ̀ oníwàtà tó ní tiẹ̀ ó ti wá lẹ́jọ́ ẹ̀sìn tí ó tẹ̀ tí wá papọ̀ tí wá gádà ẹ̀kọ́ fún ọwọ́ ìbòsí dápọ̀ ẹ̀rẹ́ kò túnmọ̀ ìta ìyẹn gan-an ní tí wọ́n kọ̀ọ̀lẹ́ wá tàbí máa kọ̀ lóra wa nípa lókè tẹ̀ ní ẹni tí ò ní bàbá ní ọdún tó mẹ́rin òyìn ẹ̀sìn ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lú

ẹja dúró ní lẹ́yìn ẹ̀ lọ́sọ́lá bákan náà ẹja máa ikó owó tàbí ṣe tàbáyé ti kó òun ti wà káwá ilé ìṣòwò àmọ́ àlọ́tẹ̀ a máa yára ṣe nù tó bá ti kó òun wọ̀ ọ̀sọ̀lá a lè máa lọ́ra jẹ́ sàárì títà ìbàdàn máa fi yọ bọ́dà ní góòlù ẹlẹ́gbẹ̀jẹ́ ẹgbẹ̀bá àtọ́sọ̀ ìdíjẹ́ tẹ̀bá akọ́kọ́ òun wọ̀ tàbí méjì òbí ìlú ẹ̀ máa tàbí agbóṣe gbọ́dọ̀ ní ẹ̀lẹ̀ṣọ́ra ẹ má sáré fún lo èrò pípẹ́ orí rédíò tí ò bá ìdí ìṣe pé bóyá wọ́n ti kọ́lẹ́kì lọ́dún yìí tí kọ́lẹ́kì rẹ̀ bá ti wáyé wọ́n lè pèrò mí ní five minutes seven tí ìrọ̀lẹ́bí tó ìrọ̀lẹ́bí wọlé ẹ̀ṣẹ̀ dúró ẹ̀ṣẹ̀ dúró ẹ̀má ẹ̀má kẹ̀kẹ́ tí ó lè lọ́dún pé yẹn táwọn yẹn ẹlòmí èdè tí ò lójú ẹ̀ àti bẹ́ẹ̀ àgbọ̀nà àti àdé kò tún sẹ́lẹ̀ ní ọdún ìjẹba yìí bẹ́ẹ̀ náà nìkan púpọ̀ náà lọ́wọ́ lórí rédíò náà lónìí ó ní kì í lẹ́nu wọn ju ọlọ́run tó kà lórí ìsọ̀kú lọ ẹ má lè fẹ́ ìyẹn jà wá láàbù ẹ jẹ́ ká máa bọ́ọ̀lù tó lọ́mọ sáàbù gbogbo ẹ má lè ká sọ̀rọ̀ ká má bọ́ ní ju oṣù iṣẹ́ òru ká má lè pọ̀jọ́ kan jẹ́ kama tó kò bọ́ wá sí kápọ̀láta òṣìṣẹ́ káàkiri sáwọn àbàjẹ́ káàkiri síkọ́ púpọ̀ káàkiri síkọ́ ìsọpútọ̀ káàkiri síkọ́ gbogbo gbogbo tọ́lá ọ̀fẹ́ lọ́tọ̀ kéjìlẹ̀ kájà gbogbo ẹ̀ kámà jẹ́ ṣe tọ́ọ̀ kámà jẹ́ kí oṣù wà nínú gbogbo kámà jẹ́ kí àwọn àrùn gbogbo tó ti jáde tó ṣàlùkó lára káàrẹ̀ tó dé kámà jẹ́ káàrùn yẹn ṣiṣẹ́ sáàlùkó àti ó ti dá àwọn oríṣiríṣi ọ̀fẹ́ kan tó wà lára káàlù gbólé kámàdé káwọn tó tẹ́gbà lára ẹ̀ kámàdé kò ṣiṣẹ́ kálẹ́ kí lọ́rọ̀ mọ̀dọ́ tó àrùn yẹn lára wà bá sáré bá ti dé kálẹ́ kọ́kọ́ wà má kálẹ́ gbà ń tó gbọ́rọ̀ níparí lọ́sọ̀ọ̀sọ̀ ní mọ̀tọ́ ọ̀rọ̀ ní

tó kí sàtọ̀gbé ìrìnlẹ̀ oṣù ọ̀rọ̀ yìí máa lọ fún àtìsá tó kí lẹ́ẹ̀kú tọ́lọ̀ ìgbàgbọ́ lẹ́ẹ̀ni tí ẹ̀rọ máa ti láti lọ́rọ̀ ọ̀rọ̀ owó fẹ́lẹ́ lọ́rọ̀ máa tẹ́kọ́ já máa ní ẹ̀dá sí ọlọ́run bá fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kẹfẹ́ yìí lọ́rọ̀ fún rẹ̀ yìí ọmọ rẹ̀ kí sàtọ̀gbé oṣù máa kẹ́ra òun náà pàtàkì púpọ̀ nínú tá a ṣe nínú oṣù ìrànlọ́ láti ara àwọn aláàbíà tó tó kọlọ̀kùnrin gbẹ̀fẹ̀ ní ọmọ wa tí wọ́n lè sọ pé kọlọ̀kùnrin gbẹ̀fẹ̀ ní ọmọ wa èyí tó halal kọlọ̀kùnrin gbẹ̀fẹ̀ ní ọmọ wa káwọn lọ lè lọ gán láti ṣe lára táwọn nínú oṣù هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله واصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوم بالسلام يا حمد الله الله الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على